نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له

alami uh, era 1438 ana kontro mori sallallahu alaihi wasallam a mi hijira har maka nan medina da sai ho ibo ihana ike anyi ohuranya inu o hemba era 2017 ewe oni sabe ona tamamul minna fi fikhi alkitab wa sahih sunna oni adil ibn yusuf al-azazi ona chere daika ilani nguna no dire ma oni kade wa nabaje di ramadan no be ono bilaye azan o ijo dai koni anna najin ono be shurutu sihhati salat sebi ido anaika ijo da ku sala aba me kisalo no kwa na sai ka uko tinihin isalo no kwa na sai ka uko kare duwa yito sin doki ma'ana shurut yani ana sha enwa mna ruwa pe 202 ọkè máa na ṣòro sẹ́bi ìtumi ìdò dọ́kì aṣáàrùtò yàní máa na ṣáàrùtò sẹ́bi ìtumi ìdò dọ́kì aṣáàrùtò fìlì ìsìlá àlọ́sọ̀lìyìn yàní àákè ṣáàrùtò yàní ìdò ọ̀nà ìwà yìí kọ̀ndíṣàn ẹni ẹ̀mẹ̀ mẹ́sẹ̀ mu kọ̀rọ̀ àròhó òyẹtẹ òwòsó lẹ́ni àhó anáyíká ẹni sílẹ̀ ẹ̀bẹ̀ níhẹ̀tẹ̀ ilé mi òṣòlò fẹ́kẹ́ deke ma yalzimu min adamihi al adam ono sana ika ozu ge ago koze nyo do ze san ono sana ika ozu ge koze nyo san now do me ka sanyo san misal apejuwe now onto mori sallallahu alaihi wasallam akila salata liman la udu alahu ọ̀rọ̀ náà ọ̀nyí sálà ọna ẹkọ nya lọla yani li adam odo agoka ẹbẹ nya lọla na ya zemo adam salat dọmeka asanyi salam wa adaka kwọ dọkọ ẹra ka ẹkẹ hin ẹbẹ nya lọla sala nọyọ sala kenorin lẹsa makbul ọna mdule kọ kaiden kai ma yol zemo ọna sana ẹkọ ozu gẹmin adami agoko rẹnyọ ọsọ dọzọ rẹnyọ yani kọwa idọwe inu solo fẹkẹ ama wọ ẹla yal zemo ujuduhu ujudan amozu ge kago ka ala anya lala na boda ku beda ku sala anya unya lala di sala itu ama achiba ni ana me ana ma shawe ni usul fiki achiba no sebe dani ma yalzimu min adamihi adam doka ai annahu idza lam yatahaqqaq shart ona bi kai ana ka ozore ba ko hidayda ashart idanon fa innal amala la yaqa'u sahihan ukorono o jetere ukorono oime onu me wa kusalade amma go kenya lolayo onyi lafiya elewa kaka salo non ume ko makbul eh, makbul a dongwe go kai anyi ijo anawol ka oinan oinan fa idza qulna okiji aga kai inna tahara awele oimone ne shartu salati idoawe nisana ikaye o mekisa luzuza fa innahu yajibu ujubu ujudu hadha shart oka oba ababu o welele so idonon min bad as-salat inu monaika ozo sunyi misala illa intihaiha polo do salonete fa idan batola batala salatu anawika idonon oda yani salono oreju wa alehil e ada da nyoyoro no kai obare masowe sezono ka owe ka idonon bobedo inne salon wa ko hunni o yinyiman polo na nguno ilete e ana ikodo nyimi sala na onya lola isala e no onya ana ikodo reba ko na idonon dodan ozin da lola no we ne du o we ne hemi yan sala no no okura e, le du agokai shala tiawi idowe na kai eheba nyo osonyi sa. dɔke hadhihi shurut ɔkɔ aweli dɔnɔn lisihati salat anayi e ka ɛɛbɛ dɔɔmi ka isal ozoza ije anyɔ dɔɔmi ka isal ɔnɔ ozoza hiya ɔkɛni awalan ɔni papan alilmu ka lɔkt e, ɔnɔbi ɔyinyɔ yɛ kayi omisal ɔnɔ ɔra anwehi fala tasihu salatuhu ɔkisal ɔnɔ ozoza illa aka iza tayakkana aw galaba ala zannihi aka ohure to heyo awika ina liran yani ile obi na kai ono oche enwu ya sobe yani duhulul waqt kai umusun wehi ehuna ndo zero ka izo ikuku itwal zuro ran wehi opodu kada ayi na etere

دوكو وين سالنا ونملك الله سبحانه وتعالى لكن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا awere sala yuko muriene vanume anaikaye amani chereton umono o itu ọ̀rọ̀ inú man bóra ndé sikọ̀nà kusali magribin ọ̀kọ́ ọ̀sálà kẹ́nọ́kùn yànnà ma sálà mọ́kù magrib ọ̀dẹ́kadé ọ̀kọ́ fi hẹ́ àti magrib àtúmọ̀ magrib ona ndure ka shela chawi dawe na ka elenya salono wa kwa ukwa kana no me abelonye ero e kai o mi salonon ora ngwehi doki saniyan ogwawa at-taharatu min al al-asghar wal akbar ona wonini huni dote owe ati oban qala ta'ala akumuna nabaka ya ayyuhallazina amanu ma hewna noy kawɗo ida kumtum ila salat ijo wa kuetenini ana sala je fagsilu ujuhakum wa aidiyakum ila almarafik nyinanini iyawni wa aidiyakum ate owawni ila almarafik nanguni ukuba wa amsahu bi ru'usikum du den ziraso wa arjulakum do nyina hawni ila alkabe nanguni etahum dako wa in kuntum junuba fatahharu ana wika o ini janaba nene fatahharu du ne دكوا عن ابن عمر رضي الله عنه أدون ابن ابن عمر ومولي نار أن النبي صلى الله عليه وسلم قال إبرك على النبي ومولي من قال دار مها قال أوكاك لا يقبل الله صلاة بغير طهور أما سبحانه وتعالى أبا دونوه إصلاة بغير طهور لا فنينين ولا صدقة من قلول أنا لبعد صدقة نظامة أنا بك أهمي صدقة جزي ogu anaghị ka ozoyi amena kurekwu ọzọ ga ada abasha ahụ gizo nọ ozu ya yon yana wa sami sadaka umaru na wataala ọ dị sadaka n'onweghị dọkwal golon ọ ka ake golon asarikoto filgonima ọnụ wo iyi hu ni ogurekwun kọbla kismatu ha tọbe dị dabaga wa hukumu hazihi tahara ọkara ọninyon sharuto le sihati salat ijma'an oki dawin oni salasi jetere i dawin oni salasi da lele oitere ntebe ono yen lele ko wuto dako ka takaddama fi kitabi tahara okola dawidi inuwe anaika awe inere ameme monene asman kone hu na ndiba ngoni kitabu salat akamu tahara yani okale anaika awe inoy monene min al hadath al akbar huni idɔte owei ate idɔte na ka idɔte banyawe thalithan ogo ta ini shara chana taharatu sawb wal badan wal makan ona be oyin achin ate ochan wada wal makan atahana ka odo ya kusala وقد وردت الأدلة على شرط الطهارة الصوب والبدن والمكان أقرأ الأدلة وجتلي أنا صدق إدعوني oy koronni acana ka oza se kusala oronyo ochenwan in huni dote wal makan oronyo ahana ka e o inan a kusal dake amma taharatu sawb awele omi monini yace fa fi hadisi abi sa'id al-hudri radiyallahu anhu arda oko be ini hadisi abi sa'id al-hudri umuri na ana nabiyya sallallahu alaihi wasallam kibala tala nabi umuri amengona dare mo haya salla kusala uh, fahola ana alaihi dɔtɔ dabanin fahola nasa na alahum daza ni den leto adabanin falamma nsarafa amela metahu ni salono qala lahum dɔka aywan kai lima holatum semedo to dabanin yani hufa nuku yahu ni semedo to qalu lake ra'aynaka holata faholana yele ka wa to dabaw yele ka wa tuhufa onama dai leto ayin

dako amma taharatul makan awere oyi monini ahana ikai oza ina ne kusala fa hadithu arabiyyu alladhi bala fil masjid ona bi hadith an arbawa nabe anaika ka o he he ni hipain mallasi fa amara nabi sallallahu alaihi wasallam annabi mulo mengo dare mo haya domoda an yurqa ala bawlihi zanuban min ma dok abenyi hiya enyi pokyonya ana ka e pokyonya ka o nyen dɔk wakad takaddama o hadisa na bidira dawe de wa ma'ana zanum o ke utumi a ke zanum adalwa ono ipoptin ono mi dole be ini aya o imoni ni aha ولقد أهدنا إلى إبراهيم وإسماعيل ومضنا الله وتعالى وقال ما قد عن إبراهيم عليه الصلاة والسلام أت إسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود كأمر وتعالى أن الله ما قد مدعي وكاي أن yani enaika eh, e eh, ejesi eh, kari ka aba enaika e zo de ya ma heke enaika e e ya miru ku de asi be kete ani ahọnọ ewa anasoro ka e ahọnọ la kusala anyo yo ka e onyo do ba kusala inan dako amma taharatul badan awere oyi monin yo chen fali hadith ibn abbas radiyallahu anhu ana abụghị agowe hadisi abdullah ibn abbas tarjuman alquran wa mawli hinayla filazain yu'azibani fi kuburihima ini ezeneba anaika so yaro wa ini kuteleba wa fihi o ini hadisa noke amma ahaduhuma awele olikonya inene fakana la yastanzihu min bawl oma meta do hihi nyanta oma meta huni ehinyi etele dako ama hukmu hadhihi tahara awere okale anaika owe ini oinonen fakad dhahaba al-aktharun ila annaha shartu li sihhati as-salat oke ọrụ ọrụ ịnị ọnụ ya ene na ka idobin ana mekisalo jetere وهو مذهب الشافعي أصلا مذهب إمام الشافعي والحنابلة أتي مذهب أحمد بن حنبل والحنفية أتي مذهب حنفية وأن مالك قولان هنو إمام مالكي أون يلا كيبا هنا إن لأنون أهدوما كنياينان إزالة النجاسة سنة وليس بفرد أويس دوتي كولي سنة وين ɛyɛ babaabi wasaniyahuma ɔgɔhobeleyan annaha fardu ma azikir sakitatun ma anisiyan ababaabin ijazo tamai amma doji sikwori yon anabi ka yohiyo ile bana hun wa wa qadimun qawla shafi'i oke ọkụkụ inire ya ebe na imam kaka anna izalatu najasa gairo shart ka oisi doti kwori ebe shala tiyobe ebe diyobe wa dhahaba shaukani imamu shaukani don ren kai illa anna izalatu najasa wajibatun wa laysa shartun o yesi do tikoze wajibi ilere sawin amma ebi dawe wal farqu bainahuma sɛmɛ wɛrɛ ɛhun ɔnɔ ka wɔye usul du wɛrɛ ka wajibi ido hɛrɛ na bire nyinan ɔnɔ dɔ kɛhɛ hɛ na yina na ka ye annahu law salla wa alayhi najasa ana ka ɔrɔ ko sala danye idoti ana ka ɔ ina wanin kana tarikan liwajib ona oh, wata ta liwajib sana ka babawin wala tubtilu salatahu isalan odu bi hilafi ma law kana sharta yatoye ana be ka idawin فإنه يجب عليه الإعادة قابل إلى يقول ولا شبابه ومما استدل به شوكاني إثنائك إمام شوكاني أوسم هجا أن النبي صلى الله عليه وسلم لم يعيد صلاة بعد خلع عليه أنتم من صلى الله عليه وسلم أو لما بابه أو لما نايك أو تدبا أيضا أنايك أو نيهر بل أتماها يعني أو ذاته ولو كان شرط لعد الصلاة أنا بك إدوابن يعني أو يعني رأي صلاة وبي أسمع كم كاري دو إدوكا أو بدو إدونا إسنا إدو أو بدو سا سي صلاة كوني أو إني من فور دو ذات أنا أتو لدو دان إصلاة وداون دوك الملاحظات أنا إسنا إكا آية سنيكا يا سجيموا أولا أني بابان إذا صلى في صوب متنجس عالما بوجود النجاسة أو كان بك أو ذاك صلاة ene achana ka onyi dote doye ko onyi dote a ada salat ala qawli aktharin salono oba bawe ene le oike ele na ka ene ruhu ene ono ya wa amma in na jahilan ana ka ene arumaye oina noye ka e aman me anon ko amma in kana jahilan biha ana ka onya arumaye ene le onon au nasiya abika wo yaen saha salatahu o salan o dola salan o وذلك لحديث أبي سعيد المتقدم يعني سمى لما نكالينا سيبو لبيلينا سيبو يتلينا أنا حديث أبي سعيد المتقدم أنا إكا أسداوي ولقوله تعالى أقوي كنو مليك كاي ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا هم لنا ودلي هاي أسوزاي إن سنا إكاي يه ياي يه يه ياي أبي كابين يين دوك ويلحق بهم أو كي أوزو جيلينا man kana adaman sawb ahor nai kae onya chasa anai ka one yani ono no yani tamai ama ola chasa ako daga kene chi ono ya barate ola chana barate nan fa innahu yusalli bi sawb al mutanajjis wa la yadatu alay ako ba ko sala lele achana ka odo yo kisalono obedo babe doka fa in alima biha salat ọka anawika idọtọ inachọla danawika ọma akwụsala na oil wa amkana izalatuha donyukata oishio kwolin odonyukata oibarachọnon ọka azallaha do shio kwolin wa in lam yumkin ana ikonyu kata awko na shachonan kwele o wusi yo batala salatuhu ala ro iman yaqulu bi shartiya o kisalan oledu ini aro e na kai e ka kidawen wa sahat ala ma yaqulu bi ujub isalan do jete e na kai e ka kirele swawen saniyan ile ho na kai e na kowe idza lam yatamakkana min as-salat illa fi makanin najs ana ka o wusi koro kusala weera hosa weenyụkọta hosa ọịkụsara ahake ahanaikaye ahụnụn ọnyị dọtị kaman hobisa fihi asman kaye ọnaika azatine nwana vazatizon Ya the power aha abahanaika ọ idọtọwe ọnya nwụhụ ụlọ ọdọ na hosa na kụsara oke sọla ọba abụọ kwụsala ịnị dọchọnọ walai adatu alaihi ọba na anabikọ ọba na nyụkata dọhụ ụlọ na anabikọ shọkụ watarikatu salatuhu fil makani najis okuzono waze kusala ina hana ka ahido tawen annaha law kanat yabisa ana ka idotanon orao sallaka al'ada do kusala asman kuma yayi kusala na ba wa in kana rutbatun ana ka idotanon yani inyinyoye ben oyo yani bodi ta hoto hoton okay sallaka idan ala qadamehi awa kusala dai kaboya tutire so ibijawanin hata la yatalawus bin najasa agobe de a enwan aso kumuni dotono yani o ba kusala azuma ko mon abuja kusala na ka do su wo hi here o do su wo idote idunkwa eh so do si be kidote eh o eh. ba kusala o ya kwa ya te because o ya te arwe no na kumuna hunaba da ka wo ya te ile so ibeja hwan da ka idunkwa on re ahwan no se ketawo on kene o se kete dokon on ona mi lako ba mane ko agwe da se do tenon dage yani panai ka o da wone wanda ka ki aben wal aslu fi zalika qawluhu ta'ala o ku heta ni ran ona wa ko no mori ka kae fatakullaha masatatun nyangwa ho mori e hobu mazu mazonne falehi ayatajannab najasa ala qadri ma yastati'u anyoyo kujisikuwe onelele dote e hobu kata nai ka onyi oyinu lele wa yu'ammi inda sujud hatta la yubashiru najasa la ka eja sibe kete bo man kare su hikenen agobe asona sobo asona sibe ka idote oi here yani ilay ahuta ana ko sabe ni mulahazat okay law jahala mawdu'un najasa min saw ana bika oronyi arumaye ini ahana ka idote oi ini ate ụda taharro maudaha okusio ahono yana try kono sio kai ono certain kai ida ne dotian fa lam yaglab ala na ana lika omisio ere banya hono ne ngure do do ini oiyan daika anane de tuwe kekele ono bika ahono be yana ere bama nyo okay wajaba alayhi ghaflu soba kullu akora babotola kai achono abani kabada ya onyina ana kere banye ahono nye oyihe pete kai ahono na ọzọ ben dọkara ọbị an anatọ ọhụna man istabaha alaihi sabu tahir bi sabi najis ọna ka ọrụ abazi ya achana ka ọni yatọ ya chana ka ọdọtị yani ọkwachi yata ọkụ ya n'ọkụ n'ọkụkụ ya n'ụlọ dịrị ma yani achịdọtị ọnụ achana ni yani ere abahụrụ ya okitaharra ala hasbi istita'atihi obi shi oko no ye anani abo abụọ. kato no nyi aida ka aba ji agon o iso no nya ngume do differentiate do ye anai ka ịnachị na tenen summa sala fi tahir ala aglab indahu do ku sala inanai ka oni anai ka ono choya na enwu ka ye ono zowe fa intagayara ijtihadihi fi salatihi fi salati uhra ọka anabi ka ọrịa mọ n'ọrịa akwụsala ịjọba narị ma sọgbọdọ ọkwa ga ka e wosọ mi ka ma si n'ihihi ọnụ sọdage danabi ka asụwụlan ọrịa narị bara tina chọsa ịjọ ọkwụkwọ a ịjọ isalọ sọọbẹ ọkị sọlaha ala hasbi ite hadihil ahar ọkụrẹ ba akwụsala ọnụ ẹhọ pasọbụlị ọnọba na nye ịnọdịrị ma wala ya yalzimuhu e adatil ula amozu ga ka ọwa nara abara kai sali papa ọnọ bedishas achasa kwa awọ dokuberu kai ọsọnọ banani ebo nọ ezuge e kai salọ nọ ọbẹdọba abẹ ẹdigiri ẹnu n'oye e iko awọ awọ nìkẹnẹn n'oke alhamdulilayi dọkì họmisan ọgọhìn lọ hamala tiflan sọgẹrọn àánà bìka ozu oṣooṣi àánà bìka ozu yọ abẹ. وهو في الصلاة دنا بكوا إن صلاة صاح صلاته أو كصلاة نو أو جتله والرجع أن ملابسهم محمولة على طهارة أو كأنا جتله إن لا بكاي أتنيني أذا كاي أو إنوني ما لم نتيقن وجود النجاسة أنا بكا أو yule to hay ka anyu لأن النبي صلى الله عليه وسلم صلى وهو يحمل أمامة بنت أبي umama awo ka nabi sallallahu alaihi wasallam oh, umama ana abe as sadisan ogo hinon iza hamala ainati min masala ana na ozo se yani wa na tinen o o okoko ọ okoko nan anu ake ake ena o mini sample e na ndo ana da do do do nyi typhoid whatever meme anu ko no nyi na ka odi hela won re hinyiwe da aru e, na se ucha salatu so ma nwa o apejuwe hal salatuhu biha yani o ana ki no da e o ese ko le sala no oje na muhalem le yani tihela dat no ko ais ka cheni nan o ka fiha qawlan ani ila yoy ke bainan wal aula anajatilahu tajannubu zalika inda salat ona we ka ola shak ahashuku kono to ijada ku salat ahon ko jo to kwalu ka ehela no malai no koko mat anasa zo ka wa hawo yoy ko en sami dake sabe an iza salla ala hafir ana ka oza kusala enobele au bisat alayhi najasa alki carpet or rug ana ka i e o ni dote lakinnahu salla ala mawdi'i tahir amma ahono ya kusalan ahana ka o yon yani ujuhi hin yonan amma yonan na ya kusalan o ehe yonan amma wona yonan kusalan aka ana wika o manu kusala yani ahana ko kusala modu tahir minu ahana ko ni saha salatu isalan o jetere isalan o odula ensame wa kadhalika awamara bi la salla ala sarir qawaimuhu ala makani najis ana wika o re kusala ini bele na ikaye yani ahwan bana ini doti oyeko bedo no ina na kusala ayo ni shahoto ini doti o ina amma ila su bai da wata yan sami do di sai ko ayi da wata sala yan sami sala doki hawa mis saminan law farasa ala najasati shay'an o ka anabi ka o man tusa ku da tere so wa salla alaihi doku sala ila sani saha salatuhu isalan ododa li annahu ghayru mubashiru najasa wala hamilu laha ago kai odonon o man directly yani o benwu wa wuri dote ini iyan dendo do ore do titne mun tase an ogohina iza asaba sawbahu aw kana bi ko twachan aw badanu abi ko changon najasa idotena ka ya bisatun orao fanafadoha dana bi o mani banyo han walam yabqa shay'an minha e ko kunyi sayna na ko beteten wan wa salla do ko sala saha salatu bil ijma isalan ulula lele o tilim tebe anoyen doki ashiron anato eo tajuzu salatu fi sawbi ha'id wa sawb allati tujami'u fihi adaka orokusala ati anaika onyenne osiri heida anaika anyi heida okanyo ati ati anaika e omuni ebahuli ebalu seinan bila karaha udhiya idha lam yatahaqqaq fihi fihi najasa anaika ohuli twekaye anyi datina naira قالوا لك وتجوز في ثياب الصبيان وكذا وتجوز في ثياب الصبيان هذا إني أتي أولي والكفار أتي أنايك أنا كما وابن والقصابين أتي أنايك بوشا يعني بونوين ومدمن الهم أتي أنايك آه بوهتي بولون يعني بومدتي بولون وغيرهم أتي أنا وأو إنذن إذا لم يتحقق نجاستها oke anabi ka ohule to he kai e, achen nonon odote lakin gairuha aula oka anabi ka odote fadote kusalan ono nyoy da hun robe an ene esanai ka idisala oven satrol aura onobi oizda kwa hwa hun wa yata'allaqu bihi masail dole zugire yonanin masail ile ile ni anai ko be dokin nuktatu alif ma'ana aura sɛbi itumi ahu ahu kɔɔle ahlu lugɔ ɔkɛ na ika ɛɛban du sumiyat le kɔbihi zuhuriha ha ki ahu ahu ɔbin agobi oyi dibio no dibi ka ɔtɔhɛ ka ye ka ɔzɔ sɛ na dure ka ɔzɔ yɛrɛ ka wɛrɛ ɔgun ɔmɛ nyɛ ŋun tɔhɛ wali gɔdil agoka yani wa be kiya mahudatu min al aur basha hunne yani eho ona ka o e yani kunya o o o nye kunya yani ogwe kunya aur awar dok wa huwa naqsu ona wa jihan wal aib ati akome wal kubu ati na ko dibi ehuna ozo nye kunya do mana awela ndo lele ka utamnon iya na chakuman na nkifu kuloka ayo e

dɔk waalam yɛ kaa anna al awratu kisman isana he ahu ahu o gahilewa awratu nazar yani ahu ahu oyire alati yuhrimu ibda'uha amama na ana sana ka a me nyi sikoro se to he o bijala wa awratu sala dani ahu ahu ana ka e salawin wal afdal o kana nyu banyu wa ka antu samma zinatu salat ayo ka e o vi e sala yani la me ni sala dake wasofa nubayinu zalika insha allahu taala okumikiyowe ndono mihayileno nozo mulie donc nukta tu ba yani point number 2 hukumu sitru awra sawa kale anayni kaye odo sise koho aho sitru awra wajib bil ijma oyize koho aho abababili oyitilim tebe ono yene والراجح وجوب سترها أيضا في الحلوة دوك أنا

ora tuwo huwa ora kawati ena ka e amisawa li annahum kanu yatufuna urat aw ka e ni jili kare ka ba ina wa قال تعالى دوم ربنا وتعالى دعا كاي وإذا فعل فاحشة الجنة مري أنا كاي لا يفعشابن إلى كنا كنا ولا إلى كاي سابن قال وجدنا عليها أباءنا دعا كاي أني ويجو كداي نامن والله أمرنا بها ومولي من مدى نوغا كل كاي وكاي إن الله لا يأمر بالفاحشة دوم ربنا وتعالى أما مدى كذن مري أنا كاي إلى أنا كنا كاي سكون وابن أتقولون على الله ما لا تعلمون هو ونا كاي دوم ربنا وتعالى أنا كاي وينيو يعني قال ابن باس ابن باس رضي الله عنه ترجمان القرآن وكي كانوا يتوفون بالبيت أوراق بين جسي كاري كابدا كنا هو هو دك وان بحث ابن حكيم عن أبيه عن جده أدهن بعد أنا ولي حكيم هنو بي أدان هنو ودان وبان قلت أوكا قال أوكا قلت يا رسول الله ما بكي وانتم مولي صلى الله عليه وسلم Auratina ahwa ahwa ma nati minha hilana ikaye yanya nguhuto he wa man nazar hilana woro kaye asala to he asodari asehwo qala lantum muli sallallahu alaihi wasallam doka hafiz awratuka sele ahwa ahwa hafiz awratuka sele ahwa ahwa illa min zawjik aka useukana yani nuna nguhoro useu au mamala ka cheminuka awe orehe anayika قال دوك قلت يا رسول الله دوك اون تو مولى صلى الله عليه وسلم اذا كان القوم بعضهم في بعض انا كا ايراغو ان اي ني فايو يعني ان ايراغو اي كوغو تو هنيا ايبني او با هوري بوسا قال دون تو مولى كا ان استطعت ان لا يرينها احد فلا يرينها ana wika wanyu kata kasoda le je wa asume kai uzuri ana kukatona wao ewa ike enkata wen or anyi sana ike ora beyond your power where kunyan control قلت دم لك يا رسول الله اونتو مولى صلى الله عليه وسلم اذا كان احدنا حاليا انا بك اذنيا اذنيا يا اني اولي انا كينيا كان ايضا قال لك الله أحق أن يستحي منه من الناس هم سبحانه وتعالى أنه بلطرق وأن يهنه هنا أذن حديث حديث صحيح هذا dɔk wa yajuzu kashfu al-awra ama aadɛ ke ahu ahu ɔdɔhɔ lihajja agobe ɛnkata wa darura abe ɛzama ɔmɛ ka ye wa hɔtɔ hɛn ka halat al-iktisali fil hulwa asman ka ijaza hwenyi ini ewere yani da yanzu kawai wato amma ago ka wani nwa kinyi hem da ka eura ruawen oni kawa remove dakwa waqtu qada al ate ijoza na me enengu anma ka ole ne hehe ole ne hehe wa ibda ar-rajulu ila ahlihi abika n'ọrụ eskono kapusan areha ka waz ka kapuseo anya ụka ahụ aho wanyo ho onu mawa wali tabib ate yana ko wi doctor yani doctor anyi enwona azo doctor ni ko testa wali oshahid awona kai eskono divenu kai anyi ahana ile anai ka me dai ka ahonon nọ bawol ko re bawol ko hiu ya o do di nu kai ọ na ka wai ọ ko ahun na ndo da ọ na enye na mi ni ko do na mere ya ha mere ya ha da do ni ko re da ka ka na we la ka wa identify an yani es ye ko no wa yan bobedo bobedo na ka ka uni ko ba de re agoda ye wa yan sasa nyada nyosele me dobi ni kobe kwe tako wal hakim ataona ike ada jawin ada jawbelo identifier donc lakin yura ila al mar'a kashfuha amama tabib oke onyen newe sele oye huwa awe the doctor iza lam tajid tabibatu imra'a ana bika eli doctor onyen ne ijono sese ba huwa izu doctor narukai olen وطرت لطبيب لطبيب رجل يعني أنقطع إذا مشوا لتدكتور أو نرونين ما أمن الهلوة أو نايك آيون نتا إنكاي أساني إويري يعني أو أنيو نايك أو إذا وأن يكون تكشف على قدر ضرورة أنا بك أهونا باهو أهوبا نايك إسا جوينا ناو أهوبا ناهون أنا بك إسا نادا ماو إذا نويا أوني كواهو واهو وانغون إذا yani hoppe izo en katano yabo e hoppo no kene wazo o ya aduktan donc an loka to jim fo number 3 hadul awra sawi ehe aho aho awalan oni papan awratu rajul aho aho onoro ihtalafa ulama fi awrati rajul ono yani en jemunye ene gahi ene ahu ahu na rusabe ehyan wazalika bada itifakihim ala sawatain onobe ole munaika ene iwa iragwa iwa ananye gahi ene tirentebe ene ahuhi iwa anabe obidi ahenyi shoda onere ilema yani ki awro ki ahụ ahụ ahu abe walakinnahum ama ene ihtalafu ene gahi hal fahizani awra amla yani ushai wonon ahwa ahwa binabi eye فذهب فريق من العلماء أكان فائرغو إني أنوي إلى أنهما ليس أورا إنك أكاي إشيبا إني أهواهم واستدلوا على ذلك بأحاديث ليس مهجا الحديث نايك أورو منها إن الحديث عائشة رضي الله عنها أنا حديث عائشة مولي هنا أن رسول الله صلى الله عليه وسلم كبرك تلنتو مولي ومولي من غدار موها كان جالسا كاذبا عن فاحذه أنتم مولي صلى الله عليه وسلم أو ياتي دوه وتوهن يعني يشان فاستأذن أبو بكر فأذن له دي أبو بكر دوسي يدان ni onto moni sallallahu alaihi wasallam dasu ya da yoka onwe hiben wa huwa ala halihi da ka o me ya ta dushanhu awa me ya to no ya to non summa stadana umar ala mono duma ala resi ya da kai e, ona onwe hibe tuan fa adana lahu wa huwa ala halihi dole si odetayon do yini o me ya ثم استاذن عثمان أول من عثمان وليس يدان فأرها عليه عليه ثيابه دفي أتي دفع كون فلما قاموا امرا كويت قلت يا رسول الله عائشة رضي الله عنها لو وانتم من صلى الله عليه وسلم استاذن ابو بكر وعمر فاذنت فاذنت لهما يعني عمر ابو بكر ليس يدا دوشري وان وانت على حالك دو يعني لا يعني ما يابو ما يعني وي ويزا كشاو فلما استاذن عثمان اكو عثمان ليس يدا أرحيت عليك ثيابك دوشا تشاونو دو تلابا تشيكوا ushao fakala de onto moli sallallahu alaihi wasallam ke ya aisha aw aisha alla stahayi min ar-rajul wallahi innal malaika la tastahi minhu asimi nyohe o jonaro anaika e malaika ne bana nyohe an hadith an imam muslim dawe ndoke wa anas radiyallahu anhu ala da hono na zuwa muri na re annabi sallallahu alaihi wasallam ya mahaiba ibarakalani bi muri amengo dare mo he ko haibar حسر ازار ان فاهده او كا اتي او هنا وشان حتى ان لا انظر الى بياد فاهده فولا دنيلي ووات اهوان ذاك هجا ايكا اني هجا حديث انايكا اناني انا كوبا اذا وذهب فريق اخر من العلماء دي افصا اني اونويه دنيني كاي الا ان الفاهذين اورا ka awere ushaiba ini ahwa hoya wa hadha madhhabu a'immatul arba asana bi madhhabe odawide ainan yani eh, abu hanifa imam malik imam shafi ati imam ahmad ibn hanbal وقد ذهب بخاري أو إمام بخاري أن نكاي إلى أن العمل بحديث جرهود أهوت قائم قال للحديث جرهود ono ono jetere nan hadisi jurhun ono be asman ke amesha ameshawe ina riwaya imam muslim ke ada an zaraa ibn abdurrahman ibn jurhud yani ada hon we zaraa ana wazi abdurrahman ana wazi jurhud an abi hon wadan qala ke kana jurhud hadha min ashabi sufa aweli jurhud yani ina naika o inu malle chon to muri sallallahu alaihi wasallam eni ashabi sufa ina no ina ne kola oke jalasa rasulullah sallallahu alaihi wasallam on to muri o ya te muri me ngodo le mo ha indana edai wafa hizi munkashifa oki ushi ando hoto hen fakola de on to muri sallallahu alaihi wasallam amma alimta anna alfahzu amma alimta anna alfahza awra an kawaye kai ushi eni ahu ahu oyan sɔɔnɔ bɛ ilani imam buhari a ka kɛ ɔye mu kɔrɔ lele hadisi jorohod ɔnɔn ɔnɔn ni roke ɔnɔn ni nani ɔnɔn ni kɔrɔ jɛ tere ɔnɔn nye ka ɔzɔn nye hore ɔzɔn nye hore mba honan wɔrɔja shɔkani adilatu kɔ ilin bil ujob de imam shɔkani dɔni lɛ k'a aka ana jɛ tere ɔnɔ onobe adilla ɛɛ nana yi ka yɛ ɛnɛ k'a kɛ. ababa be katiza kwan anman ke o me shawe ini wana hinelul autor donc li anna ahadis allati biha kashful al-awra ago ki hadisa na ka owe ananyi ka ahwa wa ho fi qadaya khasa ila na ka jatiyan la tahmilu ala umum adaba zire no do gana kai abire yokoben suma inaha ahadisu fin dɔk abi hadisu na mani bɛ hadisu abi ana ka hadisu kɔrɔ kɔrɔ mani mɛbɛn wa hadisu jurhun kɔwl amma weli hadisu jurhun ele ya widon to mori sallallahu alaihi wasallam dɔk an dɔk wa annahu idza ta'arrada al-qawl wal fi'l qaddama al-qawl usul abin yani arhu usul yani ka ana ka ele on to mori sallallahu alaihi wasallam ele ọnụ ntụ mori ka ọ nịrị ọnụ mme agụ chire m ọnụ ka ya ma wọ ọnụ ya fi dọwịdị ya ekwu anyị na nnere ka ya ya nụ ntụ mori ọka aka ya ma ọsọ nọ n'ime ele ọsọ nọ ka ya mee then ọnụ ọba mee doji onye ndị na awọ ka e yara bajọ chion ehe ụbọbalị maka aka ya ya kwụ ma edi ka ya ọnụ dị ka aka ya ma wọ akwụrụ eri nye ya okwu eri ذاك هذا وقد قسم بعضهم عورة الرجل إلى ọkị ọsọnị anipa ini ọnọ ye anaika ene gahi awawa nọrọ mugallaza awa awawa kata nwawe na awa awawa anaika onyu kata wahia kubulu wa dubur ọnọwe ọbide ati eruwon wa muhafafa danya naika ọ heruwan wahia alfahidain ọnọwe usi eyiban lọkụ ama sọrọtụ wa rukba awere iraje ọniri idunku falaisata minal awrọ

ka isanahi udunko o na wahu ma rawahu buhari ona sana ka imam buhari o dobe wa ahmad at imam muhammad an abi darda hunu abi abi darda eh, hunu wadi darda qala aka kuntu jalisan inda nabi sallallahu alaihi wasallam ono ya to idan nabi iz aqbala abubakar ahadha bi tarfi sawbi di abubakar doba na mana ben do man zo utachanin hatta abda an rukbatihi kolo oyo boza onozo utachan di udunkwan yani an rukbatehi di atidohu huni udunkwan eban fakola nabi sallallahu alaihi wasallam di annabi sallallahu eh, alaihi wasallam mulyo dole moha dok amma sahibukum fakod gomara awele yani onoho wa ononon oyini ezama oyini emkata fasallama da salaman dok wal hujjatu minhu hujja nayni hadisanon oy kai anna nabiya sallallahu alaihi wasallam kibalatala nabi akarrahu ala kashfi rukba o hiya bete eni oyi udunko na ho udunko wala myonkir alaihi o le bi yo to wa o le baka ka baka seme ka wa na udunko akoto he

ile huwa in lai awra ono ruwa kuwana yani huwa ono be awratul mar'a ono be ahwa ho onye ne sabata fil hadith oko ye betani hadith al mar'atu awra onye ne ba ho فإذا خرجت أنا بقوتها استطرفها الشيطان للشيطان يسكا أنو سيف za shitunu skono huna dono meka o mele anai ka awal shitunu skono kontran dako wa kadi talafa ulama fi awrati almar'a amama alajanib yani ono ye ni ene nye gahi ene ahu ahu o nyene oyo widi oroga ala qawlain dai ka ire ya baba inani faminhum anina ne man yaro anna jami' badan almar'a awra illa wajhi wal kafayn anina ne ne kai ene je so ene kai

tabtiyatul wajhi wal kafain ko siza ko iyan onre o wata na eba wa huwa raji inda haisul min haisul adila de adil ibn yusuf to ko sono jetelen ini iji ya kare adilla yani idan o mani kan ini jamhurul ulama eni wana ini ka eyi onro wata ebe wajibi awe kasisa أنا مدري كي آه، أمر ابن المنعم أما أشاوى إني وين الفقه الميسرة النافعة لكل مسلم ومسلمة إلى نايك أوسوى أتي شرف الدين آه، أبي نجا موسى ابن أمان الحجاوي أن ملا أشاوى إن زاد المستقنع في اتصال المقنع كإذا جمهور العلماء إذا جاءتوا كأيوة هو هو ما ضمه dosi zakwan fa huwa afdal ono ni banyum doko wa ama amama al muharimuha awele ojana nai kai elenen maharama na wa amama nisai misliha ati enyene anai ka engrima na wen falaha an taksifu an mawadi zinna az-zahira anika ohwatu he ahanai ke ahobi awen anai ka oban hure to he wa dhalika liqawlihi ta'ala ono wa anai ko mo wa ta'ala ọkàkẹ́ wọlá yubdina zinatahunna illa ma zahara minha ẹ̀nẹ́wà họ́ tọ́hẹ̀ ọ̀bẹ́ni ẹ̀wẹ́ náà ìkà ọmọ ahúrẹ́ tọ́hẹ̀ náà sako wali yadribna bi humurihinna ala jubihinna ene man sana ika ene ba kure so den man se kare eh la tane de ma abanine e, sako wala aki adali hene au abaihinna abikadeni au abai bulatihinna abika ado adali hene au abnaihinna abikujeni au, au abnai bulatihinna abikujobeni au ihwanihinna abika onyalenini au bani ihwanihinna abika ujo onyalenini au bani ahwatihinna abika ujo noru onyidan aw nisaihinna aw konyeneni aw mamalakata imanuhunna abolihi anaika eneni aw tabiinna gaira olil erbat min arrijal abika yana ka adowa no naro anaika o ko ko enyu kata yani oy ka bonye ne o ba ka street ani no ba ko ra na ka ko ta yo donc autifun abiki ezi allazina anaika e lam yazharu ala awrati nisa o oh, iye isahi e, e, ahwa ahonye ne fa juzu lil mar'a o ka la yonye ne an takashafa amama man zakaru fil aya ka ohwoto he onai ka moita ma ini aya na an mawadi izina ahana ka oba hobe kal unuk asman ke obe wasaidain ate otobaiba wal qadamain ate aho ati peda ho eba wala yajuzu laha an takshifu an sadriha eba wala yoka ohwoto he ila chan wa zahriha ila man wa fadhiha adutian wa nahwi zalik ate nguli milenon amamahum awe jannah ذاك النقطة دال يعني point number four زينة الرجل والمرأة في الصلاة أبي أنارو أتي أنينة أنا بكا أنا إني صلاة تكلمنا عن عورة الرجل والمرأة من حيث النظر يا كالي إن أبي أنارو أتي أنينة يعني جزوني كالي أنا بإجازة إليه وأما حكمها في الصلاة أول أقاليا إن صلاة ذهب جمهور العلماء إفا إن أنا أنا كيرو إن نكاي إلا أن ستر الأورا شرط في صحة الصلاة دولة تكوها هون إدعوين أنا مكي صلاة جيتلي أنا كأنيو صلاة أنيو كتا dake wakala bado ashabi malik okidanye pa ini adhi imamu malik in satrul aura wajib walaysa bishart oiza kwa huwa hu wajib yawin ewi chala chawin ilale sawin ebidu wa hadha maro jahu shaukani fi nail al-awtar okasana wile anaika imamu shaukani okaka ojetele ini ono dotinanin asuma kome shawe inwe nahi nail al-awtar wakala aktaru malikiya de onororo ena ikene ru ini mazhabi imam maliki satratu shartu ma azikir wal qudratu alaiha dole se ko hawan idawen ana be ka ozo tamai doda nyukata isi zakwan fa in ajaza ana ko ro kumi aw nasiya abi ko zo yayi yani aw nasiya satr o yayi ko no se ko hawan saha salatuhu isalan uzuda قلت أدي لبي يوسف على ذلك لك وأصرها الدليل على شرطية أكيلا نايكو هوليتوها النبي أيته إنك دعوين قوله صلى الله عليه وسلم أنا بأيكو ننتو ملكا كاي لا يقبل الله صلاة حائد إلا بهما وما سبحانه وتعالى أبا دي صلاة نموهي أو نايكاي أسي نمي لسوه أكي أسي أتيزا أسي حجاب دو باكوين والمقصود بالهاء أغاك هاء سمين إذن أي التي بلغت المحيل أنا أنا كإيران أولي جوكا أرسوه أسنجم أرسوه دوك وعلم يكاي أن العلماء أطلق في هذا الباب كأروين أني ماني هوريتوه ينجنالا إذا إني باب ينان سطر الأورا أو إذا هو ولكن الأولى أن يقال أوكي أما أنا جري جاتره أن يقال أنا كان كاكا لباس الصلاة أتشنو ذا ني صلاه أو زينة الصلاة أو بصلاة لقوله تعالى أقوى كنا مرقا كاي هوزو زينتكم عند كل مسجد ني ومبينني وزبيعونني أبومن واسنن ملسن ولأن ستر المامور به في الصلاة يختلف عن عورة آه، نظر أو كاكوكا ahụ ahụ anakọdọsizaku anamọdanilisala ọjọ onye ini oyi yatọ yoire wakọtakọdọmal kalam ala aurati nazar yara asịrị dọbide ini ahụ ahụ oyire wa mazinatu tusala fahiya ala nahwi alati awere obeni sala abe asman ke tilisodo na jaban awalan oni papa binisbati li rajul iji ya kare ile anaikaye ujo na ruwa bakanan عن ابي هريره رضي الله عنه ادا ابي هريره ومولى نار ان رسول الله صلى الله عليه وسلم قال يبارك تعالى تمولي كمولى من غير دار ما لا يصلي لا يصلين احدكم في صوب واحد ليس على اتكه منه شيئا وكثر ينياون كصلاه إني أتكونيا دا ساني سناي كاي أو إني ذا إني ساني دوك والآتك أكي آتك ma bɛn na manki bɛn ila aflu onok ɔnɔ sɛ na ka ɔyɛ na ka ne zɛ ɛba na ŋuni وهو معروف بالقي انايكا اي كنوري اذن وان جابر ابن عبد الله قال له جابر بن عبد الله رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم النبي قال اوكاك اذا صليت في صوب واحد انا لك وقصل ذلك اتكون يك نوني فان كان واسعا انا لك قد فالتوف به اوكي مانس مانس جوتو تاندو جوان غوندو اي رسول الله وان كان ضائقا انا لك اتنون اغنمو

وإن كان ضيقا أنا بكوهنا جعله إزار فقط ذاك هو كنن أي شده على وسطه ذاك هو من سوارا إن أتنن ولكن الأفضل للرجل وكان يبنه جنرو أن يصلي في صوبين أنا بكا أكسلا إني أكيبا أحدهما يغطي أوراته كنيا دوكو أواوان وثاني يكون على آليه دي أصدوا كأبي بوسكون تقبع نبي هريرة رضي الله عنه أعداه نبي هريرة أمور هنا إليه أن سائل سأل النبي صلى الله عليه وسلم عن الصلاة في صوب واحد أني وسيلي أوها نبي سيني أيك صلى الله فقال ذوك أول كلكم صوبان أبا نونا تيبان بزاد بوهاري في رواية دي من بوهاري دادا توا إني رواية ثم سأل رجل أمان قال من دجن الله نوالي مهما فقال ذوك ịza wasa allahu fausa umuri ganire enwu gana enwu enwu jama rajul alaihi siyaba yani oyan oku achano oku achabu that is use acheba ana kuma na wa ta'ala o maninya o mani mewa sala rajulu fi izari warida ono oyan oro oku sala da mani izar wa qamis onyan do wenye wa qamis do chira roboro lo yani o wate da ka do chira da man chiri shat o da ka ba rogoro do man chiri to ala so fi izari wa kubai alala nyam wate do fi form of ilikimba wa da ka ono man do wate do se to ala so fi sarawile wa qamis alala nyam ko sala ini aruchi on le shat on la ru fi sarawile wa kuba alala nyam gwaruchi de shat yana ka ono regana osman ka rikimba odo chire fituban o ini arukena ka am in form of pijama wa wa kubado wale sen wa ruona fituban wa qamis o ana anaika aruchewe ya kituban arukena ka o asma kama yabo tere kwata wa oye ko dai ka ini kurao otun o ba man paridu kwa hukien ana ndaka fituban wa qamis onya wa ko inan ati aru ndako mana tuban aki tuban uh, sarawilu kasira ona barche na ka o barche wein yana ya barche ne kutunushi adu na bu box adu wa kusala henan saniyan ogo wa bin nisbati lil mar'a eji ya kare dai ka ire onon onyen ne ise ya ya sire dindanin qala rasulullahi sallallahu alaihi wasallam o kon to mole o mo ngodale mo haya la yakbalu llahu salata haid illa bihima omo subhanahu wa ta'ala o bari sala onyene ana ko sunyi meri so we ake awo bakyani kure so fa yastaratu laha o ka nyoya an tasturu badanuha fi salat adda alwajhi wal kafain ka osisaku enwan eni sala ehobi e kene onro wata ala roy jamhulul ulama o ketere so sanai yani oporopo eni ono yeni enne je so dɔke wabikafeiha fi zalika ako yakfiha ɔhɔ fi zalika ne lɛrɔn dir'u yani dɔn mani cirɔ gaun dɔke wɔhɔ jilbab ɔkafi ɛɛ eh, dɔn mani ciri gaun walhimar ɔ wɔhɔ jilbab nabi jilbab walhimar ɔ dɔn mani bati dɔn sasɛ n'a ka ɔ bakuwa rɛsɔn ورجع شيخ الإسلام ابن تيمية أيضا أو شيخ الإسلام ابن تيمية أن لك أو جيتر جواز كشف الأو قدمين كآذى قرى آه، فتحورا أو نمتوه وتره صاحب الإنصاف أو نموناه الإنصاف دا كنونين وهجتهم في ذلك أو هجان إن لأنون أن المرأة أو يكونين إنما أمرت آه، بتجلبب كآمر داي أو جلبابي كوامو إذا خرجت من بيتها إجاءته هنا ولم يات الناس أذا ما الناس يعني إلي يأمر به يأمرها به أنا يكون مدن إذا كان في بيتها أنا يكون ينيدان حتى لو كان ذلك للصلاة أو ذلك أي كباك صلاة دوك فصاها أنها تصلي بملابس بيتها أو كأو جتر كاي أن ينقص للي يعني وغالبا ما يكون كشف الأقدام كشف آه، كشفات آه، الأقدام أكسا هورا او كي أروني ينا أبتا أه، هورا أوه توه إنان ولو يأمرنا بتكتياتهن أو كايا نمودا وكا إن سيزاكو في الصلاة إن صلاة بهلاف شارها يطوي أيان وأنكو اتوبان أوكي sari oko walam yamarna odemo dayo bitadiyatihinna kene sida kuwa fi sala ija ni sala yatoyi bihilafi shariha wa unkiha yatoyi eya na ka moda ko zaku ati oban fakod umran bil himar amoda ka osi himar yani obati kule so alladhi yugati zalika minha ana ko be kutenen kama takoda fil hadith sabiq azma kama dawidin hadith na ka o dawidin لكن روى عبد الرزاق بسند صحيح عبد الرزاق قال دابلي تشين ناي قال جتر عن ام الحسين هون اني عن ام الحسن هون اني حسن قالت اوكاك رايت ام سلامه زوج النبي صلى الله عليه وسلم ميل ام سلامه اسي انت مولى صلى الله عليه وسلم تصلي في الدرع وهما اقصلا ان غان ان اتناي قال بكم وروى مالك في مو... في موطا امام مالك قال ان موطا عن عبيد الله الحولاني هون عبيد الله انا انا بني حولاني wa kana yatiman fi hijri maimuna akujukwa ini يرى ميمونة أن ميمونة كميمونة كانت تصلي أو كسالة في الدر والهما ليس عليه إذا أو كسالة إن قام أن أتنا كجلباب ونبا كوين إذن أتنا بطوة وسنده صحيح وذنا دوابة أو جيت لك ولكن الأفضل للمرأة أما نجمان يوينين أن تصلي فيهما أو كسالة إن جلباب ونبا يستر رأسها أو كويلسو والدرء أتي قام yasuru badanuha ana ikwe kwe mu summa mulahafa ole manda nyiso na wale mabakwa min rasiha hone lafan fawqa alhimal ababi himal wa diru do kwa vesna le chila so ga wono chila wa fan abdullah ibn umar radiyallahu anhu adahun abdullah ibn umar muli na qala akake iza sallat almar'a ijanya na ku sala fal tusalli fi siyabiha kulliha aw ka kusala ini abatan adru wal himal wal mulahafa aw kusala ini atono ma so ate aario gaa wɔn ti rɛ walimɔla hafa ate ɔnɔbali ma ba kuya asuma kan jeli ba ba banyɔ ni sista sa yi kuya dɔkɛ mɔla min ti satir ɔyini idi ɔyi zako an yahulu bɛɛ na kai isɔnɔ ị na-aka onri ozinere asuchiri aru doze ire wa awodo nyanya oze ire kodo nyanya awen ono loki fala yak fi som rokik oke ehu oze ohuwa achana ikai oheruwa yoro min waraihi ana ikozo ere ere man sawadul bashara aw bayadu aka ono nuzuju awen ono nuzawu awen sani agwawa as-salatu fil banta lirijal oye kusala ini pijamas yani ak bantol o oh, mi ni aru ana yangu singlet aru chi singlet na za awu da kono sodan ana pajamas aka lilija yana rafi karahatun shadidatun e yo padaki watazadu hadhihi alkaraha okay dodatun yani oyi ne ya izakana kana da'i da'ikan yasifu albashar ana bika o o hana ana ikaye o situ e, e shi to he upenwala yani ocho ngono no omeme ya do do body hop wa ma salatul mara fil awere no nyana ko sala en enwiri mi arujanan fa fihi su e adab ma allah o e manu me do nyana o so ka orono o ya la mi onye onyi akwo mi bi akwo bi ho mo subhanahu لأنها متشابهة بالرجال أو قراء لأنها متشابهة بالرجال أو قراء همنر وقد علمت أن رسول الله صلى الله عليه وسلم أن درى كنت مولي صلى الله عليه وسلم لأن متشابهات من النساء بالرجال أو تلنه أن أنايكا همنر وكيف لا تنهاها صلاتها عن الفاشاء سمد صلاة هو هوني إلى فاشاء والمنكر تلوز بهذا التبرج اللي أويك هو منطقة الذي ابتليت به بلاد الإسلام أنا إكاكورا بزما yani ini eto ko modu kure kai onye no onye ne ana na ka o ha na hun de kwanya le ba be tiete dok wa yamba gelil musalli an yatahallaq bi ahlak aw wa na ka ko sala ko mi bila ibila na ka iblo wa ada ate amememe takunu

amete lakinahu gairu makbul amumu subhanahu wa ta'ala odongo ili adam murati taqwa allah azza wa jalla ko no le besele angwa yomo le na kai awal kwanyinan هذا وقد ذهب كثير من أهل العلم أو كثير من إعلان أن أورور إلى أن الثياب أو إذا كانت محرمة أنا يكني شيئا فإن الصلاة تكون باطلة فإن الصلاة تكون باطلة إصلا أنا اقول إلى أسبوع أين سمولي أسمع وهو رأي ظاهرية والهنابلة صنبي أولو أن ماذا أبو داود الظاهري أنا إن والهنابلة أتي ماذا أحمد بن حنبل والله أعلم ومولي أن يأي قال صاحب المحذب أوكي okay. يعني لا هنا نصب يعني آه، ملاحظة أي كأم أنا هي المهذب والمستحب للمرأة إيش يعني أن تكشف جلبابها أن آه، أن تكشف يعني أوكي أذاتك وكس يعني أن تكشف بثا هاي كشفة يعني أضع أتيك يعني آه، جلبابه onyene hata la yasifu adaaha polo da so jiwe egange ngwan wato jafe mulahifa do meka isono bakwenwu do meka e amane han kane he kwole ya anha bi rukui wa sujud yani yo ija mi ruku ija asibe kete hata la tasifu siyabiha da so da da so asi hijabu no onoje dasa ka hijaban do hure to amma ka were onye na ọrụ ọrụ especially sister ọrụ na kire yo iye e kwa gi hijabi now dure ka e eme eh, eh, gi hijabi instead of ke govan to ka ha danya me ko wanu wa so ya man jo wan oda man men da bira cha ne ehe eh. so uh, enwiri mi hijab na wa bi sister so rege ba ba hijab na o he ye nwa aso man to he wa ba ku hijab e o me ko so to wede ijo amanu ko won na ido ba waya da kuma ke wa hore to he yani ana so ko kala ki jaba o me o ime dake wal maqsud akiza min an yakuna sawbaha kazifan la yasifu adaha ana be ke achan oda to ko asojiwe wa gamgan wan dake rabbi an tasihu salatu min ar-rajul wa huwa hasiru ras yani sallo noro a don wehi a da ka zai yasa kwamu walakin al abdal an yalbasul imama li kamali zina amma nan ban yi hawe ka o ya kwa kusala o nya ngonje to ban a go me ka o bian do lete amma o ma kusala ruwa je uwe kwamu ruwa je to ban isala makbul dɔki hɔmisan ɔgɔhi istikbalul kibla ɔnɔbi oyibi ki ahana ike kaa bɔya donc on wal maqsudu bil qibla semin a ke qibla sasaka ono al kaaba ono kaaban wa yajibu istiqbalaha o ka babu ka yabe ka bidalalatil qur'an wa sunna wal ijma lele na ka o ya ta hono qur'an ati sunna ati o tilim tabe ono yene amal kitab aweli uwe fa qawlu ta'ala ono wa ikono mo ka kai wa min haythu harata ahatura na wa aito hore fa walli wajhaka shatr al masjid al haram mani biya ke ahana ke masjid al haram waya nako ama sunna awel sunna famin hadisu musiu salati ona bi hadisa na ka awa oh, ku sala ndo ko dibi dibi iza kumta ila sala ejo wa ko ete na sala fa azbigul udua alwala do ma tele summa taqbala al qibla aw oh, lam ndu be qibla fa kabbara do me kabbara وأما الإجماع أقوى لو تلين تبعنا يعني فقد أجمع المسلمون على وجوب استقبال القبلة في الصلاة أو نوع يعني إلا تلين تبع كم بلين إلا تلين تبع إنك أبا بابي كل بيك قبلة جزء أكو صلاة لك ومعنى الاستقبال أكي أي بيكا سمين أن من كان قريبا من الكعبة أنا أقول الكعبة يجب عليه أن يتجي إلى أين الكعبة أو بابو يكو ماني بيكي كابي نيرا وأنا بيكا وما أقول bihaisu ne tudikaye yakunu bi jami badani mustaqbila bi ainul kaaba a bocen wan dai ka mani be ki kaaba yani oy je onu je a bocen wa e bi ka adanya aku sala do mani ma da ahwan do be ko ido ni be ka da ahwan on be ko yeso yani a bocen wa isko fese kaaba dake wa amma man kana ba'idan anil kaaba awela nai ka onu da ile kaaba fayafihi fi zalika istikbal jihatul kaaba o huwa kubiki anaki kaboya faman kana fi jihati shimal onaika eino toya takunu kiblatuhu jihatu junub oke idha bika do way south ay ma baina al-mashriq wal maghrib yani idha bika o isanaika idha ya jina hura ba tazana wata dɔk wa zalika lamma sabata fil hadis agosana ka o hepeteni hadis kai ma bain al mashriq wal maghrib qiblatan isana ka o ina ka ne ido ya jina horebe ate ido ya na nwete qibla li ahli medina ya na ko i medina ebe ya melewo ملاحظات عن لانايك اونيكا سريجيم اوكي يستدل على قبلة اما بالمشاهدة او بخبر ثقة عن يقين يعني اضربا سيم حجة في اذا قبلة ايدا كابون بتدين يعني او اني اونايكا او اشايتورا انا شنو بنونيو don uh, anai kai o sha tura kire da ka aw ittihad abi ka sabole amen wal maqsud o kisene min bil sikka ya anai ka a trustan ala dallatu wal hibra ona anai ka onya be be don yinu be wa sawaun onya onya be kana rajulan aw imra'a onoro we na ko nyele wal maqsud bi qawlina o ko ko ni ka ka yakin yani onyi achachire non ai bi kana yakuna min ahli al balada ibenu abi kai ago kai anekoro no yan doka auka ize na be kan ono ya kurono ne dok wal maqsud bi qawlina ese ka semin o ko ne ka kai awiti had al qawma sawale ay ma'rifatu itija bil amarat wal adilla o ye ele ahana ka be kibla lele isamu o ay eh, wuri wire ana ko suru ka no me ano ze ka ayo dok wa yasadilu ala kibla aidan bid dalail allati turafu alaiha an-nas okay asimi uhete oyi kibla lele isanaika obi uhetire anaika den lese ka bina ul maharib asman ki ehuna da nyuma lese da da he imam tinan yani al oida maharib fil eh, fil masajid da da he imam tin malese ehuna amane da orogo ongun malese now odaga to da ilen oyi ida be kibla amana ka man dawa e woro kenen dai ka aban mo go go awe do ka ida ne mana simi kibla o kunyangure ko numa tsa ana man metsa sa ne do kibla ando be kiza ku sala so wa man be na ndum ndum duka a ma me do me kawaye ida be ka da wura kusa wada ka wadoga ana ndo ki amane da au bin nujum al zam liman lahu hibratu bizali ya naika On experience oyi ihe amemesu ụzọmisio direction abi shams abi kariroi wal common abuwe wa manazilu huma abi ahoye na iba liman lahu hibratu bizalik yauna ika oyi oh, ile yono oyima yastadilu bihi al'an albusalla okisana ike yasim hujja bolan anarazi shio bolan ona bi compasses yani yi compass ana mukoro ani compass ọrụ ọrụ na aka mehinachisala izu wa aba ika kena iza abe ikan

ma nye emale ya mbe oh, aha na iko direction e wa anya da ine nwai e na wa ho se e no man so de te wa ka ki debo kene do no tanu ya kene anya na ka very enenye experience e ya haduka bi side okene ndom de okene nya ba na ka e na e wonon o nya so enile oh, kibla amma e la me tabe kullu min huma yani el eh, ana be kana eh, ewa ele eh, wani satiniti ala nyoba sa sosa ewa le ma odem le ma em ka yero no kibla ne ukiye so kibla no ro be kidore ido la lu ko be obeka bal yusalli kullu minhuma haythu adahu ijtihadu okay ele le wa ko sala ebe ijtihada no sho no kai ido no kibla دوك فنامر ابن ربيعة أدون نامر وانا وزير ربيعة رضي الله عنه ومولي نال قال أكون مع النبي صلى الله عليه وسلم يا يا فنبي في سفر إني أيه ليلة مسلمة إلى هنا إكا أوزي فلم ندر أين القبلة يا يا إذا بقبلة فصلى كل رجال رجل ياله إذا لو قبلة دو بيكا دوك سلام ok falamma ashabna asbahna zakarna zalika li rasulillahi sallallahu alaihi wasallam ok e mera ne de moita ma ile no yanto mori sallallahu alaihi wasallam fa nazala do mori ja ya ka fa ina ma to wallo fa samma wajhu la idu wa ibe ka kene e yo mori we ka wa wa talaba al ulama arwani azono ne zanyo jile ka nan ka ido la ko we kibla oro we ka amma ebe ba ya jangunye إنما يرجعون هل يجوز لهما أن يصلي جماعة مع اتجاه كل منهما إلى قبلته awe kele iwonon ene kuzala ene jama ole mlai ko la bananyi kiblan emanye yenon dozon son yi yenon ya ene iwonon ya nyam shan Dọkị doke elenon anyị anai ko ene ala ko len ile yeba roja shehu ibnu saymin jawazi shehu saymin onore ka adana heba e nyam shan kusala lọsọn lebi ka ha lọsọn lebi ka ha na mada e kusali gamene <laughs> donc ileho ileho ta en salisan wa in kana ma al mujtahidin rajulun muqallad o ka ana ka ina na le na so wori an an you know na ka ono ya direction e ida aka ya ka na obe ida ne ayan falehi al ina le na ga ya no ka ono nyi ka no no ya no on na a be ka no no jere do donc iza salla bi gairi ana wika ọrọ kusala ẹ e ma sọwọrẹ aw taklidan abi ka wasa sada fa in ata ana bi ko nye ai wajada nafsi ala gairi qibla o ne lo o ne le kai ono ni qibla a adra o ba ba be wa inna sabba o jiri lam lam ad o ba be yani ona ka bo na bi ka o nya kana do akara nya sọwọrẹ no ويصلى باجتهاد او كسلا للي اصوره فبره سكة ان يكي داني انو بني بني تيا هون وانا كا شاتورا كا اني زايدا كاي انه مهت كا او اني ايو ني يدو بيكا استدر دو بوجسي واتم صلاته اسلام دو ذاته واما ان عبره يعني هذا الهب انا كا اوناشي نو بنونيا an ittihad yani ma lema so de volele fala yazimu mutabiatu edu ge ko sasa because e wo ka ka huna ndo be ka mala ezo wo be ka sala e mere o yono na woro ko ben da kusala no tuohi wa kadhalika awa melawe idha tabayyana lahu hata'uhu bi nafsihi ana wika o wala wule to heyo eyo nyan en le won wata asna sala o me ni sala istadarra ila jiha allati ra'a annaha hiya sahiha do wole yisi ahono we o anyi to no ana ikai o ijo kunda a a o choso yeso ya no do wo jesi o sala wa wa masalata do sala nete dɔkta homisan iza jahada fi ba'di salawat o ka ana ko masawole ni pa ni sala wa salla ala ijtihadihi dɔkta sala ala sawole ne summa shaka fi ijtihadihi o le mono da mas da ko mo jele ka ka welo ki no ay bel welo ke wiesa fa le ijtihadi marata ora ala nyo ko le tinya sawole me wala yazimu hiada salawat al o lu ga ki sala no jira pa bako ọbarema baabe hata lo sabata ana iti hadi sani ya iyo yuhalifu awal O ọdakari Iti itihadan papa ọjọnye ọhụwọnọwana ma na ọjị papa nye dọke sadisan hunaka halat ọka anyị ire ya juzu fi ha adamu istikbalu Ana anaika abe ka sọzabe ki kibla منها إن العاجز أو نايكا أو كمريض أما فأنا لا يستطيع الحركة أو نمهيني walaisa indahu man yuwajihu ila alqibla enyo naika o idana naika e abe ki qibla liqawli ta'ala ago ko no mulka kai fatakullaha masatatum nyangwa ho molini ne masatatum umma gumma zonene wa minha inan inda itidad alhawf ana bika ay لقوله تعالى أقول كنوم كفين هبتم خفتم وأهلا فرجالا يعني وأوكزل إن أويرو سنن أو ركبانا أو كوتو لسنن قال ابن عمر ابن عمر أو كفين كان الحب أشد من ذلك أو كأنا بك أي هولين أو نكتهوان صلوا كياما على أقدامهم أوكي إن كسلا لا كبجة إن أهوان أو ركبانا أو كبجة إن سنتوران مستقبل الكبلة أو غير مستقبلها bebe ki kiblan alka inebe e ika qala nafi imam nafi dako wala aro ibn umar zakara zalika mele ka e umar ma mota ma ila non illa an rasulillahi sallallahu alaihi wasallam e wana ka o wa hun won to moli sallallahu alaihi wasallam qala shaykh ibn usaymin rahimahullah shaykh usaymin amuri eh, ma yamba o ki dɔki awumin sayil abika okuhe awɛ okuhe no na awɛ ɔlɔ akuyo de wezue kuo le yan awumin harik abika anyira na awɛ awumin zalazil abika te hinyi wama ajuwa hazali ɔkisana ake obe nasan nɔfɛ innahu sakɔtɔ anu eh, istikbalu kibla ɔmanu ya ɔlɔ ejisi kuo le wɔ ibe ke kibla وفي كل ما سبق أو قابل أنا بلوان إن أمكنه استقبالها استقبالها وبوسي يكويكا دوبيكا wa minha inan almutanafil arraki fi sabar ono na ka kusali na bila dai ka sa ini oi hureyi fan eh, ibn umar radiyallahu anhu adawnu ibn umar wa muri na ri qala aga ke kana nabi sallallahu alaihi wasallam aw kan nabi yusabbihu ala rahilatihi aw kusali na fila ila sufan eh, kibla eh, kibla ayi wajhatu tawajja do be ki ahno oi be kene wa yutir alaiha da ko witiri nan gairo annahu la yusalli alaiha maktubat amma man man kusala babbo ila swan da kwa man la yusabi semini yusabi ai yusalli nafila ona be ka o kusala sala na ko ko anda yusalli nafila aben doki lakinnahu amma يستقبل القبلة عند تكبير آه تكبيرة الإحرام أو بيك آه، قبلة آه إجام كبار بابا إن استطاع أنا يكون يكتا يوامي لما ثبت أن أنا أقول أقصنا يكوه يبتهون بأن سرج الله عنه أموله نالا أن رسول الله صلى الله عليه وسلم قبلة تلانتو أموله أموله من غنى موها كان إذا سفر إجوه له فأراد أن يتطوع ديسك أنا قصالي نفلان استقبل بناقته القبلة دوس إلى كماندو ويكي قبلة فكبر دو مكبر ثم صلى حيث وجهه ركاب أول يمنا دو قوة كسلا أهون سبحانه وكبهيكا أنايكا أرسل ناينا قلت آه، عدل ابن يوسف على ذلك لك ويعمع في سجود والركوع oba kale zuhi ini oizi bekete ini oimiluko wa idha lam yatamakkan min takbiratul ihram tijaha alqibla ana ko wuzi yokai obe ki qibla asma ke wana ka o inoko o e wana ka o ini plane ana ke pilot na sha banyi zubi ikan o e wata olu jesi duwa be ki qibla o we ko na be qibla e o mainan kabbara haythu tayassara lahu o mi kabbara aha na ayi re nwa ome mere nwu kai o o mi do wa mi no do sari na filanda na so inshallah iba jere no mori osi and uh, and then ka yere wa kai wa ki program ma osi nyima and rai ibada especially hususan rai sala wono ni bono boro tora yaye agoke ono bese papa anaika yuhasabu bihi abdu yawm alqiyama aba misila ne ye ori eko yawm alqiyama sababu aboro kawaye anyi salati idu ya kale di salasa esanyi do mhe esanyi do waye wa enyo meka do ko esanyi wa ka سالنا غير مقبولة عند الله يعني مزمنا وتعالى او دون وين so inshallah iba jere na ozo mori iwere umana akwụkwọ ọrụ anyị kwụtụbe just about 2 minutes anaghị akwụnye question na nye nwụsị 2 minutes tweets abaka ya entertain one question just one this is a so wee ka ya anyị mmanụ iji tinye program ahụ ọ̀rẹ́ ká fi jùntú rẹ̀ yẹ́lẹ́ ká start uh, six forty yẹ́n start five forty six àásùn lè jẹ́. one question okay salaf wa aleykum salam two oh seven naam. Naam. abubakar rajallahu anhu ọrụ umaru ọnya ha nkata okwene hadisi ọbịa na aka hụrụ aja dọkumaru je ibe ya ndumar ọ je ibe ya dawa na dumar a na nwune ehin ọ try kọna approach umaru umaru is not approachable dawa na akwụ na bụ bumari dọwe dosuwa ndontomori sọlọ salami that is amọ na ọkụ umaru ọ je ibe ya ijawe

so so so se ehu so se be so ka ya ye da ona bi ka udun kwa na oto he ama onto mori sallallahu alaihi wasallam ore ba ka ya ka wa ka huwa huwa bin se du dun kwa oto he o ya ne ba huwa ho la qala zalika alaihi o ya ne ra ka ya ka e wer ka bo me ago ka ila ya juzu tahiru al bayan an al waqt so, al husul yani e ka wer e ka e o la tulete ha hi me eno monai ka azre sinidika am ha hi na

mɛɛ ɛmɛnɛ orihi ɔlu ɔkene akorihi ɔlu ɛkɔlɔ no mɛɛ sɛ ɛma ne zɛ ekyi ne hidi ɛlɛ bɛ juntu lɛ so abi atrai waa bɛ osu awo then they let make sure ka yi juntu bɛ de juntu star de nye time for question because ilẹ̀ ipike hu yata jo ilẹ̀ sɔal yanni ami pike hu ɔni nka ɔzɔ hu si la yi ana ka ɔyɛ clarify ye isana ka a yi lɛ nan ɔ isana ka waa bɛ dɔ yatɔ agobe duwanye full knowledge awisana ka wame ya hemo sona wa taala ono tinya da jamna do tinye je umura na odo zo wa fikihu adina subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk